لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى وأحسنوا تربية أولادكم واعلموا أن الأمة أن الأمة والأب والمعلم والمجتمع مسؤولون أمام الله سبحانه وتعالى عن تربية أولادهم وعن تربية هذا الجيل المبارك فإن أحسنوا تربيته سعد وسعدوا في الدنيا والآخرة وإن أحسنوا تربيته تقيا وكان الوزر في خلقهم ولهذا جاء في الحديث كلكم راعي وكلكم مسؤول عن رعيته وبشر لك أيها المعلم بقول صلى الله عليه وسلم فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم وبشر لكما أيها الأبوات بهذا الحديث الصحيح إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو عمل ينتفع به أو ولد صالح يدعو له فيكن قد لنفسك عباد المربي قبل كل شيء فلحسن إلا الأولاد ما فعلت والقبيح ما تركت وإن حسن سلوك المعلم والأبوين أمام الأولاد أفضل تربية لهم لذلك تربيتهم واجب على الأم والأب والمعلم والمجتمع هذا ọkọ̀ ọlọ́wọ́ ọba ọba adébọrí ọba ẹni ọba aláàánú ọba oníkẹ ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tá àṣọ́nà ọlọ́ọ̀bá nínú ìjọsìn òṣòwògún fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsùn ọlọ́ọ̀bá lẹ́tẹ̀ẹ́

ìjọba ìyá irú àwọn òbí bẹ́ẹ̀ àwọn gbogbo ẹni yóò tó jẹ́ olùkọ́ tó bá mójú tó akẹ́kọ̀ọ́ rẹ̀ lákẹ́kọ̀ọ́ náà fi tó fi ìgbà tó fi tó ìwọ ọmọ náà yóò

lórí ohun tí ẹ bá jẹ́jẹ́ òbí adarẹ̀jẹ̀ ni lórí àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni olùdarí adarẹ̀jẹ̀ ni lórí àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ọlọ́run kọba lókè ọlá yóò bí ẹnì kọ̀ọ̀ká lórí ohun tí ọba jẹ́jẹ́ ọ máa kó oríire gbogbo òbí tó ṣe pé ó rí ọmọ rẹ̀ tàbí gbogbo olùkọ́ tọ́tọ́ ọmọ rẹ̀ tọ́tọ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ sọ́nà

ọ darí àwọn tí ń bẹ́ńbẹ́ ọlọ́run sì kí wọ́n gba dídarí wọ́n mẹ́sìn ọlọ́run wọ́n dọ́lọ́wọ́n ọba mọ̀ wọ́n sí lọ́wọ́ bó àti bó ti yẹ wọ́n sì lo súnà lẹ́bí wa sallallahu

bákanáà ìmọ̀ tó bá fi kó àwọn èèyàn táwọn èèyàn sáǹfà ní pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà wà lọ́mọ rí èyí tí bá ń sàdúrà fún lẹ́yìn òkú ẹ̀ eléyìí ló fi wá jẹ́ pé gbogbo ẹni yóò tó bá ní ọmọ láì gbogbo ẹni yóò tó bá ní akẹ́kọ̀ọ́ láì gbogbo ọ̀gá yóò tó bá ní ọmọ ọtẹ́ síwájú kó tó lè sọ ìwọ̀n gbẹ́gbọ́nà pàpàdé láti ṣàtúnṣe ara rẹ̀ torí pé gbogbo ẹni tí ó bá jẹ́ aṣáájú tó bá ṣàtúnṣe ara rẹ̀ iná ni ó lè ṣàtúnṣe ẹlòmíràn gbogbo òbí tó bá ṣàtúnṣe ara rẹ̀ iná ni ó lè ṣàtúnṣe ọmọ rẹ̀ bákan náà gbogbo olùkọ́ tó bá ṣàtúnṣe ara rẹ̀ iná ni àwọn akẹ́kọ̀ọ́ bí ó lè látúnṣe wọn ṣe torí pé tí wọ́n bá dáadé lórí iná ni àwọn ẹni tí wọ́n bá ń rìn ní ọjà adé lórí ìwọ̀n tí wọ́n bá bàjẹ́ lé lórí iná làwọn tí wọ́n bá rìn ní ọjà jẹ́ lórí ìwọ̀n bá ní ọjà ni ò ní dá lójú wọn ìwọ̀n wọ́n bá ni wọ́n máa dá lójú ọ̀nà ńlá tààtà sí ilé ọmọ tí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa òun náà lè ṣe ká gbìyànjú láti jẹ́ pé tààlé mú tó muhammadu rasulullah ká ti kọ́ àwọn ọmọ wa pẹ̀lú pé tí wọ́n máa rasulullah ká fi mọ̀ wọn ká fi nù wọn ká sọ tó máa rẹ̀ fún wọn pàápàá jùlọ nígbà wọ́n bá dàgbà sí làákàyè wọn ti ń gbé nínú ẹ̀kọ́ ẹ̀ka tó kọ́ àwọn ọmọ wa ní bákan nínú ọgbẹ́ tán fẹ́ jẹ́ ká gbé sí àwọn ọmọ wa lẹ́nu òun náà ní bóun ó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run bóun láti fi ìgbàgbọ́ ọlọ́run ọba sí wọn lẹ́nu kí wọ́n mọ̀ pé ọlọ́run ọba nìkan ni jẹ́ tutọ́ sí lódodo tí wọ́n sì gbọ́dọ̀ fi wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọmọ tá a bá tọ́jọ́lọ́wọ́n bá mọ̀ láti kékeré tó ní fi ọlọ́run tó ní fi ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam tó sì jẹ́ nìkàtẹ́ ẹgbẹ́ ń lo ìlànà ànẹ́bí sallallahu ọmọ bẹ́ẹ̀ kò jẹ́ ọmọ bákanáà iná ọ̀nà tí wọ́n fẹ́ jẹ́ ká pé

kí wọ́n bá lè rí àlùjẹ́nà wà lọ́rọ̀rùn eléyìí ni máa jẹ́ kí èèyàn wá àlùjẹ́nà ọ bákan káfíkọ́ wọn iṣẹ́ wo ni wọ́n máa fẹ́ tí wọ́n fẹ́ di ẹni ìyọ́nà ọlọ́run tí wọ́n fi di ẹni àyọ ọlọ́run eléyìí ni àwọn ìpẹta gbọ́dọ̀ máa pe àwọn ọmọ wa sí bẹ́ẹ̀ òun náà nílé mọ̀ tọ́rọ̀kà sọ́lá ẹni yóò tọ́rọ gbé òjúlẹ̀ tí ó kírun wà á kọlù wà dìdẹ́yìn bákaná ó sì ti àwọn òbí rẹ̀ méjèèjì wà á tún kọ̀tọ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ wà wà àti eléri fún tó fi ọlọ́run irú àwọn tí ó wọ náà ní ká yí àwọn ọmọ wa bẹ́ẹ̀ wọ́n lè bá jìnà sí bákaná ká fi wọn

tàbí yóò kè jẹ́ nìkan tó yẹ pé ọ̀nà èlé iná ìdíyàn fi gba dúkìá òní dúkìá agbọ́dọ̀ tó káwọn ọmọ wa bẹ́ẹ̀ bákan náà agbọ́dọ̀ tó káwọn ọmọ wa tààrí múlẹ̀ ọlọ́dà ń sáàlù lọ́ha wọ̀yẹ̀sẹ́nu wọ̀yẹ̀sẹ̀yìn agbọ́dọ̀ tó káwọn ọmọ wa pé nígbà tí wọ́n bá ń béèrè ọwọ́ ọlọ́run nìkan kí wọ́n ti béèrè nígbà bá ń

bákan náà kájú káwọn ọmọ wa tààlímù fún mùsọ̀lẹ́ káfí ìrún kọ́ wọn káfí jọyé wọn nípa tó àníbíà Muhammad sọ́lá sọ́sọ́ fún apé alímù awladakum mùsọ̀lẹ́ ìdà ìbálàgbò sábà ẹ ti kọ́ àwọn ọmọ yín ìgbà tí wọ́n bá wọ ọmọ ọdún mẹ́wàá eléyìí

tí ò tí wọ́n ọdún mẹ́wàá à nígbà ládàmù ní kọ ládàkalẹ̀ fún wa tí bá ń bẹ lábẹ́ pé afẹ́ fi kọ lẹ́kọ̀ọ́ ni yọ́ máa bẹ pé akọ lẹ́kọ̀ọ́ ni láìní ní ládàkẹ̀kẹ́ náà ṣùgbọ́n àmì ní jíyà ṣùgbọ́n tọmọ wọ ọmọ ọdún mẹ́wàá ọwọ́ àdìgbò jíyà jíyà tọmọ bá jíyà torí pé òkírun ọdún mẹ́wàá lóòkè èèyàn gbà ládá lọ́dọ̀ ọlọ́run torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun lọ́pàá wá látẹ̀lẹ́ pé wọ́n gẹ̀rẹ̀ bóhùn máa lé ìhà ìdẹ̀ àgbàlagbò àṣírọ́ ẹnà àwọn tó rí pé wọn kírun nígbà táwọn bá ti pé ọmọ ọdún mẹ́wàá látọ̀dún mẹ́wàá lọ sókè ọ̀rẹ́kò báyìí náà fún fìlìmọ̀ lọ́ọ̀jẹ́ ẹ ti ya ẹya láti di ọmọ ọdún mẹ́wàá yìí lọ báyìí yóò kẹ́ tálákà ilé ìṣẹ̀lẹ̀ ọkọtara rí látọ̀dọ̀ ànábì wa Muhammad sọrọ alaihi wasallam ọmọ wa bóòlù àti kéru ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí níwọ̀n ọmọ ọ̀rún kí rárá tó sì jẹ́ pé àwọn òbí àpìkítà lórí eléyìí kò sí yọ pẹ̀lú ẹ̀ wa káwọn ọmọ wa tí wọ́n mọ̀ على صلاة الجمعة والجماعة في المسجد kákọ́ àwọn ọmọ wa tí wọ́n máa lọ sí ojúmọ́ à kákọ́ wọn pàpà jùlọ tó bá ṣe lọ́mọ ọdún mẹ́wàá ó ti di túlá ti káwọn náà máa lọ sí jùmọ́ kí wọ́n máa lọ kí wọ́n ti máa lọ jàmáà tí wọ́n máa bí wọn jàmáà yìí ní mọ́sálásí pàpà jùlọ àwọn tọ́jọ́ kùnrin inú wọn àtọ́bá jẹ́ àwọn obìnrin inú wọn táwọn náà tọ́ bá wá mọ́sálásí kò sí kẹ́kà tí wọ́n bá wá mọ́sálásí bí wọ́n kí òun pẹ̀lú ìyá wọn eléyìí ni ohun tó burú láwùjọ wà yìí tó ṣe pé òdìdí ilé ńlá bàbá ìyá ń tẹ́ndẹ̀ àtàwọn ọmọ bàbá nìkẹ́ ní kéhùn bẹ́ẹ̀ níṣe ni ìyá àti àwọn ọmọ eré ìpálà wọn ṣe wọn kí ẹjọ́ sì fọ́nà ọba arábọ̀ tí wọ́n mọ́ irú ilé bẹ́ẹ̀ ìjọ tí bàbá yẹn bá kú lórílẹ̀ ayé inú ilé yẹn ti di ahoro ilé yẹn ti di ilé tí èbá ṣe gbé bàbá tó wà ń bẹ̀ ti ń rẹ́tí ọlọ́run iná ní jẹ́lé ọlọ́run tó fi jẹ́ pa agbọ́dọ̀ mú eléyìí agbọ́dọ̀ mú lọ́kùnkúndùn bàbá ìyá wọ́n gbọ́dọ̀ máa tí òun tọ́lọ́ wọn bá àwọn ọkùnrin yọ́ máa bá wọn bàbá lọ mọ́sálásí nígbàtí àwọn obìnrin táwọn náà bá lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n kírun pẹ̀lú ìyá wọn nínú ilé kí wọ́n kírun wọn wọ́n láǹfà ìjọba tí ó tẹ́ mẹ́ta tí wọ́n kí ní jàmáà ọpẹ́ méjì tí wọ́n kí ní jàmáà wọ́n jù bẹ̀rẹ̀ fún kí ní jàmáà

wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ọjá ọjà sápọ̀ wọn pé wọn gbọ́dọ̀ máa sàtẹ́tẹ́ wọn sì gbọ́dọ̀ ya aṣa láwùjọ a sì gbọ́dọ̀ fi wọn kí a burú ní o kéèyàn máa mú fún mu kí a máa yẹ̀jẹ́ kújẹ ni sìgá ní ní ni eléyà gbọ́dọ̀ kọ́ wọn òun ló jẹ́ ọmọ wa kí wọ́n jẹ́

ààrẹ àánúgbà látọ̀dọ̀ ọlọ́run nígbà jẹ́ pọ́wọ́ náà láti ìlẹ̀ ilé ìfú wọn láti ń wọn lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n bá fi wọ́n lẹ̀ kí wọ́n máa lọ bí wọ́n tẹ́ ń lọ yìí àbúrò máa pọ̀ láwùjọ wa sí lójoojúmọ́ ni ẹjá káwọn máa wá ni kí wọ́n máa sọ nínú ọ̀rọ̀ òdodo ni kí wọ́n máa ṣe nínú ṣe wọn ò sì

pẹ̀lú ìgbà tó bá sì jẹ́ pàwà náà àbájá olódodo táwà náà máa parọ́ ṣùgbọ́n òbí tóhun ní àbájá onírọ́ òbí tóhun ní àbájá nìkan tó ẹgbẹ́ ń parọ́ ilẹ̀ lẹ́jẹ́ kọmọ ní ọmọ ṣe ọmọ náà ní láti máa parọ́ ni àwọ̀tàjí òbí agbọ́dọ̀ yàgò bẹ́lẹ̀ yìí ká lè bá rí àwọn ọmọ yìí rẹ̀ tí wọ́n bá lè ya ọmọ rẹ̀ fún wa agbọ́dọ̀ ọjọ́ tí ọ̀nà halal iná ẹ̀ni ká gbé wọn sára ká gbé wọn síbẹ̀ pé ọ̀nà káràkátà ọ̀nà òwò ṣíṣe ọ̀nà kéyàn ọlọ́ọ̀kọ́fẹ́ ó ní irinṣẹ́ tí ó máa mọ́wọ́ wá òun náà ni ọ̀nà tó jẹ́ mọ́nà halal bẹ́ẹ̀ bá jẹ́ ẹjọ́ kọ́ ẹ̀kọ́ láyẹ̀ká tí wọ́n gbà gẹ́gẹ́ bí olùkọ́ tàbí tí wọ́n bá gbà gẹ́gẹ́ bí aṣáájú nílé ẹsẹ́ kan tàbí ti iṣẹ́ kan tàbí ẹnu iṣẹ́ kan tó wá di pé wọ́n ń fún lówó ọ̀sẹ̀ owó oṣù oṣù tó gbogbo ń bẹ̀ nínú àwọn iṣẹ́ àlẹ́lẹ́lẹ́ yìí wá kákìlọ̀ fáwọn ọmọ wa gbogbo àwọn ọ̀nà dúkìá ọ̀nà haram ká má gbé agbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ ipá gbé àwọn ọmọ wa jìnà sí gbogbo àwọn nǹkan yìí bíbẹ̀ ẹ̀kọ́ àwùjọ máa bàjẹ́ báwa náà ṣe ti bàjẹ́ yìí kọlọ̀n pàpọ̀ là wà ń bẹ̀ wà mí ní àlùfíṣì agbọ́dọ̀ kìlọ̀ máa máa rí Allah subhanahu wa ta'ala torí pé lè ní ó jẹ́ kí

kódà kó wà láyé kódà kó ti kú àti ọlọ́run bọba àlejò ọlá nìkan nínú àdúrà agbọ́dọ̀ fi kó àwọn ọmọ wa débẹ̀ bákan náà káwá jìnà sí ìmọ̀ sépèlé àwọn ọmọ ìgbé kọ́lọ́run bọ́ pa arun tàbí kọ́lọ́run bó bínú sí èyí tí ọ̀pọ̀lọpọ̀ òbí yà lónìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ òbí òun náà ló sépè lọ́mọ ẹ̀ lọ́mọ fi débi tó dé lónìí tó fi wá di ẹ̀kọ́ ọlọ́run ọba àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lórí àwọn òbí wa tí wọ́n owó lálàálẹ́ lóru tí wọ́n bẹ lọ́wọ́ ọba lórí wa pé kọ́lọ̀ọ̀bọ́ ṣàánú wa àdúrà àwọn ọlọ́gbà lórí wa lóbi tẹ́lùkọ̀ kẹ́ dé bára rẹ̀ lónìí bóò ni ọba tún ṣe tó kálàdùn àwọn ọba tún jù báyìí lọ bẹ́ẹ̀ làwà náà gbọ́dọ̀ fún ọlọ́wọ́ bá rẹ̀ lórí àwọn ọmọ wa yìí ká máa bẹ lọ́wọ́ bá fún wọn pé kọ́lọ̀ọ̀bọ́ ṣàánú wọn kọ́lọ̀ọ̀bọ́ bá rẹ̀ wọ́n lọ́wọ́ agbọ́dọ̀ jìnà sí ká máa àwọn ọmọ báyìí yóò kọmọ ní òkúrú tó láwùjọ wọn o àgbọ́dọ̀ sọ fún kọ́lọ́wọ́n bọ́ àdáká wọn àgbọ́dọ̀ sọ fún kọ́lọ́wọ́n bọ́ bínú sí wọn torí pé àdúrà ní ṣíṣe yálà ìpè lásẹ́ ni tàbájúà méjèèjì náà ni máa ń gbà lọ́dọ̀ ọlọ́run torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam onípe látẹ́dẹ̀ àrùn ẹ má ṣépè lẹ́ra yín lórí o fa inna al-malaikata yu'minuna ala ma taqulun tó ipá àwọn màláíkà wọ́n máa ń ti àmì sí gbogbo ohun tí èèyàn bá ń gbọ́ ni o táwọn bá ń gbọ́ báyìí wọ́n fa àmì sí ni wọ́n tó bá ń ṣépè lọ́mọ rẹ tí wọ́n ọmọ tó yẹ pé ọlọ́run ti bá mi àlákà rẹ̀ àwọn màláíkà sọ pé àmì irú ẹni bẹ́ẹ̀ òtún láàánú ọlọ́run ọba máa àbọ́mọdé pé ẹ̀ ń tí yẹn sí pé ìwọ ọmọdé pé mọ̀tífàfẹ́ ó ti yẹn sí ọ̀dà àwọn èké bambambamba tọ́pọ̀lọpọ̀ obìnrin ma ń tẹ́ lónìí táà mọ̀lẹ́kà bẹ́ ṣe fàmì sí tó ọkẹni tí ó yẹ lórí ọmọ náà ìdílé tó fi jẹ́ pé èpè kí yẹn tọ́pọ̀lọpọ̀ ẹlòmí ń tẹ́ lórí àwọn ọmọ rẹ̀ òun lọ fa ìjìyàdò homotọ̀lẹ́ẹ̀lẹ́ kí àánú tó máa lékún àánú fáwọn ọmọ yìí tó fi jẹ́ pé wọ́n

tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa báyìí wọ́n rẹ̀ yàkúyà tó agbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn ni kódà èyàn máa jí lógun torí ẹ̀ tẹ́yìn ó fi mọ́mọ̀ sọ ní pé ha tí n bá ní ẹni ó fi làtẹ́kọ́lọ́ ọmọ fẹ́ ṣàdúrà fún lágbájá kọ́ jẹ́ ọmọ mi kọ́nà bá ń ṣàdúrà kọ́bá ń fẹ́ dáadáa sí lẹ́mìí kí wà gbogbo rẹ̀ ó jìwà dáadáa èyàn máa sọkún sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bó ti gbàdúrà èyàn eléyìí pàpàkọ́ àwọn òbí ó ṣe bẹ́ẹ̀ wọn ma ṣeré àfọ́ àwọn Imam Bukhari rahimahullahu rahmatan wasi'a ẹ̀bọ́n ọmọ ọdún méje ni wọ́n fọ́ lójú fún òjìjọ ọdún mẹ́ta ojú ọ̀nà ìyá àwọn ọlọ́lọ́gbé wọn tọ̀wá ọlọ́gbé Imam Bukhari tọ̀wá ní sọ látójú àlànà ló ti lálàá pé ọmọ rẹ̀ ti ríran ìgbà tó ti dojú ayé jọ́nà wọn bá ní tó tọ́ ọlọ́wọ́n bá dájú ìnà ń bùkọ́ àdúrà yá a máa gbà lórí ọmọ àdúrà bàbá a máa gbà lórí ọmọ ẹjẹ́ sàdúrà fáwọn ọmọ wa ní ẹmájẹ́ àṣíkèlè wọn mọ́ sàdúrà tọ́kẹtọ́kà àkàkọ́ ti ní ọwọ́ sàdúrà tọ́kẹtọ́kà lónìí ẹ̀ẹ́kẹ̀rí pé yọ́ máa sọ yọ́ máa gbẹ́dá tàbí kó mú gẹ́rẹ̀ yọ́ bàgbà lè yẹ̀ níwò lọ

mẹ́ta kọjá mẹ́rin lọ́ọ̀lú mẹ́rin kọjá márùn lọ́ọ̀lú àsìkò yóò tọ́ bá rí ojú láwọn àkókò tààtọ̀ yìí ìyẹnẹ́bìlà bá rán ọlọ́run náà bá ọmọ rẹ̀ ọlọ́run bọ́ gbàdúrà rẹ̀ dípò kan wá mú ilé pásítọ̀ kan tàbíkọ múlé kan múlé babaláwo kan kó mú wá ní wọ́n sọ̀rọ̀ o tún wá ìsìnà kú lórí ọmọ náà

wọ́n pọ̀ láwùjọ bàjẹ́ wọ́n lórí wọn ó lùyẹ sí wọ́n lórí wọn ó jẹun sọ́rí irú wọn lẹ́yìn máa ń fẹ́rẹ̀ wọn láwọn bọ́ọ̀lù ah, àwọn tẹ́gùn ọlọ́run bá ń bẹ lórí wọn èyí tó máa ń nífẹ̀ẹ́ pé ìfá ah, wọ́n máa nífẹ̀ẹ́ bọ́ ẹni ẹ̀hùn tó bá tẹ́gùn sórí báyìí ah, ọmọbọ́ ọgbá ìgùn ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni wà ní obìnrin tóun ní ọmọ àti bí ọkùnrin tí ọmọ àwọ́sọ bí ọkùnrin kí anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní pé fọ́lọ̀n gbogbo wọn láàrin àwọn bákanẹ́ náà awọn fi ọmọ wa láti keke awọn obi wa wọ́n fi kọ́ wa lórí eléyìí táàkì ẹ̀mọ̀ sallallahu alaihi wasallam ti wa lè yẹ gbangba ọwọ́ lọ́wọ́ nínú ẹ̀kọ́ ni ọmọ fẹ́ gba nǹkan ọfọwọ́ tún gbà ẹgbẹ́ fún ní nǹkan ẹ̀tọ́ ọwọ́ tún fún òun náà bẹ́ẹ̀ fún yí ní nǹkan ọwọ́ tún ní kó fi fún yí ọmọ fẹ́ mú mi ọwọ́ tún ní kó fi mú ọmọ fẹ́ jẹun ọwọ́ tún ní kó fi mú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti rí báyọ tí ò ní iṣẹ́ ìtọ́nà ọgbà wọn mú torí bá nàbí wa Muhammad sallallahu alaihi wa yashrabu nísì ma mú pẹ̀lọ́wọ́ òsì ilé ìwà fún àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pẹ̀rọ wọn lákẹ́kọ̀ọ́ tí wọ́n pẹ̀rọ àwọn lólùkọ́ láwùjọ táwà yìí ẹbá dóde lẹ́nu rẹpẹtẹ kódà tó na pé ipò ni wọ́n wà ipò tó dùn wọ́ ipò tó jẹun dún yọba fi ọwọ́ sí yọba fi gbé fi ọwọ́ ìtàsẹ́nu ọ̀nà ìhàwùlà wọ̀nà àbúwọ̀nà ẹni tàbí yíkó táwùjọ sí òun gẹ́gẹ́ lọ́bàjẹ́ bọ́ wá ní bí ó tẹ̀rí àwùjọ tún ṣe àwọn ọmọ wa ẹjẹ́ akọ́ wọn bóò láti gbà pẹ̀lọ́wọ́ ọ̀tún bóò láti fúnni pẹ̀lọ́wọ́ iná ló bí mọ́ bí títẹ́ ìdí nǹkan tó dáa kéèyàn fọwọ́ tó máa fi kọ́ kọ́sítẹ́ǹsì nǹkan yóò tó ń gbàdébí wa Muhammad sọ́lọ́lọ́ àlọ́ sọ́lọ́gbogbo nǹkan tó bá da tó bá da tó bá ta lọ́tún lọ́tún ní máa ń gbé wa kódà tí è mọ́ pé abẹ́ di aago mọ́wọ́ gan àwọn olùmọ́ tó fi kọ́ wa débẹ̀ pé ọwọ́ ọ̀tún ní ká máa di aago sí àwọn èèbó náà máa ń di aago sáwọ́ ṣùgbọ́n yá yapa wọn odidi ọ̀rọ̀ kẹ́kẹ́kẹ́ sí tánilátani tí àfàwà ṣẹ́tàlá eh, báyìí tó ń kẹ̀lé sọ̀rọ̀ lórí ẹ̀ nípa pé ọ̀tún ni ó ẹ̀gbọ́n táríta wíri nípa ànẹ́bí wa Muhammad sọ́lọ̀lọ́ ọ̀rọ̀ ànẹ́bí jọmí o gbogbo nǹkan tó bá sáàdá tó dá ní rẹ̀ ọ̀tún ọkọkọ ọba ọba mọ́ra gẹjọ́ sàlùwà látàbí tí ọ̀tún gbogbo àlámọ̀ ilé ayé rẹ̀ lọ́pù lọ́tún ní máa ń ṣe àwọn ìfẹ́jọ́ ọ̀bájá nínú ẹ̀nìká máa fi òsì ṣe kódà yóò fi òkà sọ́wọ́ ọ̀tún ní kẹjá máa fi sí nínú ẹ̀kọ́ ni káfíjọ ti ànẹ́bíwọ̀ Muhammad sallallahu alaihi wasallam bàbá wí bẹ́ẹ̀ yóò lè rọrùn káfí rí àwọn ọmọ wa kọ́ náà bẹ́ẹ̀ nínú Islam bákan náà káfíkọ́ àwọn ọmọ wa bí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìrẹ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah bọ́ bá ti parí ìrẹ́kọ́ parí rẹ̀ pẹ̀lú alhamdulillah bá a ti wo gbólóhùn yẹn bó ṣe kéré tó yẹn

ọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá ìyá ìyá lónìí tó bá sọ báyìí yọ sọ lásán yóò rò sọmọ́ jù padà ní tó bá sọ báyìí yọ jẹ́ nìkan tí ó wọ̀ ṣòkòtò padà ní òbí ta ní ọkọ́ mọ́ ni ọmọ ti fi bọ́mọ ní àbájẹ́ nìkan tó mú lẹ́nu lóṣẹ̀ ní ń kọ́ ìwú tí bàbá dọ́gbọ́n fi kọ́ mọ́ nù ẹjẹ́ ajá ní gbogbo àwọn akọ́ yìí ká lè jẹ́ pé káwọn mọ́ lè bá wa ń bẹ̀ kó lè ó fi kọ́ wa pé bóyá bá àbárò mi gan àní àgbọ̀dọ̀ jẹ́ nìkan tó ipa àní sáláì má lò kẹta ó dà nínú ẹ̀kọ́ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam bàbá nù dí nítorí ipa àró mi tá a bá padà ró mi àní bùkátà sí káfẹ́ látàbà mọ́ ò nínú ẹ̀kọ́ òfin láà ìtọ́nà bá àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀tọ̀ nígbà wọn ṣe rò wọ́n lè rọ̀kọ́ bá bí ìtàyà máa ni kánù ti ṣe rí gẹ́gẹ́ bí bàtà àbárò àrí ẹ̀rí fún pé tí ń gbàtà bá jẹ́ ìjẹta ń ṣe sáyà máa àwọn àpàdà rọ́mí sáyà máa ti jádù ṣùgbọ́n nùdí tó nípa rọ́mí bàbá padà rọ́mí tán ọlọ́run gbogbo ẹ̀kọ́ wa lọ́rùn nípa kútú láti káfẹ́ ìjẹ́nìkẹ́tẹ́ bá tẹ́lọ sáàbà mọ̀ rárá tí wọ́n bá Muhammad sallallahu alaihi wasallam òun ni pé gbogbo àwọn nǹkan yìí sábá ń ṣe a máa jẹ́ nìkan sí ipá ń bẹ lábẹ́ pé a mọ́ tónítóní sáàlẹ̀ sọ pé àdèmú mẹ́nu láàáyà ìjọsù olùgbàgbọ́ òdodo ìṣẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ bákanáà kájú fáwọn ọmọ wa ọlá ti ń bẹ fún àwọn ìrun ìpá ń kí yẹn kásìkì kọ́ wọn pé ìjìyà ń bẹ fún gbogbo ẹ̀yìn yóò tọ́bá gbẹ̀rùn jù rẹ̀ ìjìyà tí ọ̀dá kírun agbọ́dọ̀ tó káwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ni ọ̀mọ̀ bẹ́ẹ̀ pé léèyàn bá kí òun kò sí jìyà ń bẹ̀ torí pé èrò wákàtí mara àwọn yìí ó pàtàkì púpọ̀ nínú ìṣẹ̀mí ayé ọmọ ìdáadáma bákan náà sákìlọ̀ ọmọ wa irun àwọn irun tó tí ọmọ ọdún ń bàjẹ́ sí láwùjọ lójoojúmọ́ ni àṣìlẹ́yẹ máa sọ ní gbogbo àwọn irun yìí látara àwọn olórin àtàwọn làwọn

bàbá lọ ní àwọn ọmọ tàbọ́mọ ẹ̀gbọ́n tàbọ́mọ àbúrò tí wọ́n gẹ̀rọ àwọn irú jẹkúgẹ̀ yìí lájẹ́ nìkan tí pé kápá àwọn mọ́ra nípa tó kún wọ́n máa gẹ̀rọ àwọn jẹkúgẹ̀ yìí ó ń sọ náà bá ṣe ilé wọ̀ fún ìwúmọ̀ yìí wípé ká máa gẹ̀ẹ́ àwọn tó ṣe pé wọn ò lẹ́sìn àwọn ni wọ́n ṣe tẹ́ pé wọn ò ní ohun tó tí ń jàrẹ́ tí wọ́n náà ṣe wọn ṣùgbọ́n wà ní ohun tí ń kàn tó tá bá wo àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí gan ló kún inú ṣe sí ipú tí wọ́n sì máa ń gẹrún ìjẹkúgẹ iṣẹ́ rí àbẹ̀lọ́hun kọ́nà ọba ní kọlọ́kọba tún àwùjọ wa ṣe bákanáà ẹjọ́ fi fáwọn ọmọ wa lóbìnrin o gbogbo àwọn irun ilé tí wọ́n ń gbé sórí lónìí àwọn irun tí wá pọ̀ ó ti pọ̀ débi pé ẹlòmíì látara irun yìí ọ̀wẹ́ jẹ́nẹ́bà mọ́ o látara irun yìí ẹlòmíì láwọn ìyàwó ńlé ọ̀ká sí kò sí yọ́sẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ yọ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ níwé ọlọ́sẹ̀ lásán ni kò ní fẹ́ komi kò ní fẹ́ dami sórí táwọn yọ́sẹ̀ gbogbo obìnrin mùsùlùmá tó jẹ́ obìnrin mùsùlùmí gbogbo ọgbà yòówù tí ọkọ rẹ̀ bá ti ń súnmọ́ iná lọ́gbọ́dọ̀ máa wẹ̀ ní ìwẹ̀ tó ṣe bóyá ọkẹ gbogbo orí rẹ̀ bíbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ léwu níwájú ọlọ́run ẹ̀jẹ̀ ìjọkọ ẹ̀kí o tó ti wá ọmọ jákujàku ní àpàdà bí fún ìrìn níkẹyì obì tí ipa súnmọ́ sí ọ̀wẹ́ jẹ́nẹ́bẹ̀ ilé ọ̀wẹ́ jẹ́nẹ́bà sọ̀hún ọ̀fẹ́ jẹ́nìkẹ́ tí ń wẹ̀rẹ̀ ọlọ́sẹ̀ tí ò tó mi ò ní tàn lórí lásán ni à tọ́ bá so mọ́tò tó fún wa tí ó sì mọ́tò tó fọ́lọ́ ìwù tí ó bí láti inú ó sì ń sikọ́ jẹ́ ọmọ ọgbọ́n ní ọ̀pàdà bí fún wa à ń bẹ́lọ́ gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ ọmọ ọmọ ọmọ àti wọ́n ní ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أتاكم ولهم أتكتب لقاء النبي محمد صلى الله عليه وسلم láti ìfọ́lọ́pá rẹ̀ àwọn sábẹ́ àti gbogbo àwọn mùsùlùmí àkọ́kọ́ tó fi di ọjọ́ ẹ̀san àwọn ọmọ wa èyí tí a ń sọ̀rọ̀ wọn ẹmọ́jà akọ́lọ́wọ́n bá lẹ́ gbogbo ohun tó dáa ọ́n pàdùwà

ọlọ́run dágbà tí wọ́n lọ́mọ rí fún wa gbogbo àwọn tá a bí mọ́ tá a lákà fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ló jẹ́ pé ọmọ tá a bí àjà sáwọn ìyá wọn lọ́rùn ni àwọn rí láwùjọ àwọn obìnrin míì ẹni ó bí márùn ẹni ó bí mẹ́rin ẹni ó bí

owó táwọn ọmọ jẹ ní fáwọn ọmọ tàbí látọ̀dọ̀ yí bàbá ọpọ́sọ́dọ̀ ìyá látọ̀dọ̀ ìyá ọpọ́sọ́dọ̀ àwọn ọmọ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ilẹ̀ là ń pè ní àwọn ọkùnrin olórí eré àwọn ọkùnrin tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí lórílẹ̀ àwọn ọkùnrin táwọn ń sọ fún pé ọlọ́run jẹ ọmọ akọ̀ sí fún ni ọlọ́run bá

ọlọ́run ọgbó bí ọ́ bóòrò ti darí wọn sí àwátá jọ́kọ́ ẹjẹ́ gbìyànjú láti jẹ́ pé ohun sáré lóòdó lórí kí làwọn ìyàwó yọ jẹ kí làwọn ọmọ yọ jẹ kọ́ máa tọwọ́ wá ní ohun ẹ̀rí tó yọ máa pọ̀ sí ilẹ̀ láìpá gbogbo ẹni tó tagbọ́n ìyẹn pátá ní kábàámọ̀ láìláì wọ́n ti máa ń padà pọ̀ sí ni gbogbo ẹni tó tagbọ́n ìyẹn lẹ́ẹ̀ iná lọ́jọ́ ní máa jẹ́ pé kèétúka kèétúka náà ni ó dẹ̀ lómi ń bẹ láwùjọ tó sọ pé ìyàwó rẹ̀ náà ló tún gbóúnjẹ tí ó tún jẹ fún oúnjẹ tí ó jẹ ìyàwó ló tún gbé fún yóò tún máa bẹ̀rẹ̀ pé mẹ́rin lẹ́mẹ́ àtàmì egú mẹ́mẹ́ àjọ àtàmì egú tí a ìlẹ́jà ọdọ ni tí tó mọ́ ní tèlọ ọ̀rọ̀ wà tẹ́kùn wọ́n wọ́n ká túnká ilé ló tún jẹ àrámùlọ jẹ́ o nínú òfin Islam tọ́nà bá tọ́rọ ní Muhammad tọ́nà bá lọ sọ̀nà ọ̀rẹ́ ẹ̀yà ní fún wọ́tọ̀ jẹ́ ọkọ láti máa nẹ́ lórí ìyàwó àti la máa nẹ́ lórí ọmọ apàdánù eléyìí púpọ̀ ó ti gbé àwọn ọmọ padà yàyàkúyà tẹ̀rọ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá ní máa ń tètè mọ bóòlù ìgbésí ayé ọmọ rẹ̀ ṣùgbọ́n bàbá tí ó rí ìkúdà bàbá ti fẹ́ bàbá ti sáyé rẹ̀ ló ti sáyé rẹ̀ bóyá látara àmúkúmu bóyá látara àjẹkújẹ láàká ìfẹ́ ẹkó fi dáríọ́ ìyàwó àtàwọn ọmọ ó ti ń jẹ́ ti gbàgbò lọ́pọlọ rẹ̀ kò sí láàká ìmọ́ lọ́pọlọ ẹ̀ tọ́ba ìdéédé tọ́fẹ́ ṣùgbọ́n bí náà ni ìyàwó ní ọgbà tó ń di rẹ̀ tó lè fi yàgbẹ́ gẹ̀gẹ́ ìyàwó náà gbà sọ̀kò tó ń di ẹ̀ tó lè fi tọ́ ara kò ní mọ wá lọ tó tún

wọ́n a máa gbéra wọn kọ́kọ́ lọ́wọ́ sọ máa gbọ́ kí ní ṣẹlẹ̀ lórílẹ̀ tó bá fi wá sọ nǹkan ẹyọ ká àwọn wa fọ̀gọ́rùn rọ́pù ìyàwó tó ṣe dáadáa sí tàbí ìyá rẹ̀ tó ṣe dáadáa sí tọ́wọ́ àdìpọ̀ lọ ló yẹ níwó wọ́n ya iná ẹ̀ ní ṣe ọ́ àwọn àjẹmú ti gbọ́gbọ́ àwọn ti gbọ́gbọ́ ìyá ti fà á lọ́wọ́ bá lọ́wọ́ ìyàwó ti fà á lọ́wọ́ bá lọ́wọ́ pé tó ọlọ́wọ́ bá bá wọn mú gbogbo bí ẹ̀ta ti ń sáré

ibi ọba kù sí wọ́pọ̀ ìdí lọ́dọ̀ rẹ̀ yàtàtúnṣe ìdẹ́ni adára rí tọ́kọ́kọ́pọ̀ tó bá ní máa fún wọn jíjẹ máa fún wọn ní múmù bọ́ọ̀bá lọ tí àwọn bá sàádọ́ àkọ́gbé tó ọkọ̀ wáwá jíjẹ mú lọ́nà bá bàbẹ́kà tí ó ọ̀fẹ́ lọ́nà ìwọ́n náà fẹ́ rí pé á ah, tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa kó àgbò méjì àwọlé máa nira nísìnyí ó máa ti dàpò mẹ́wàá látara àdúrà táwọn ọmọ ń ṣe táwọn ìyàwó ń ṣe ṣùgbọ́n ó sojúṣe rẹ̀ ọba jẹ́ nìkẹ́kẹ́ tí wọ́n lọ sí di owó ráyí lọ́wọ́ ń pàtó ìgbọ́n bá ti fi ọ́ lọ́lọ́wọ́n ọba lọ́wọ́ tí wọ́n náà ti jàǹbá ọlọ́run gbogbo wọn bá kójọ ọkẹ̀ máa gbé ọmọ àtúkà mọ́ lọ́wọ́ àbẹ̀lọ́ ibi tẹ́ni kọ̀ọ̀kan wá bá kùn sí ọlọ́dún àtàkùnṣe ẹnì kọ̀ọ̀kan wa bá wa tún àwùjọ wa yìí ṣe àwọn jẹ́lù tí ń bọ̀ wá ẹ̀rù ń bọ̀ wá púpọ̀ gbogbo àwọn ọmọ táwọn wò yìí tí ń bọ̀ wá lẹ́yìn ẹ̀rù ń bọ̀ wá púpọ̀ ọlọ́run dákùnkọ́ra tó orílẹ̀-èdè yìí ṣe o jáwọn ọmọ wa dára jáwọn ọmọ wó súnwọ̀n jáwọn ọmọ wọ́n jọmọ aláàánú jí wọ́n jọmọ tó gbé òkò fún Islam jí wọ́n jọmọ tó gbé òkò fún ìlú yìí jí wọ́n jọmọ tó gbé òkò fún ìpínlẹ̀ yìí tí wọ́n gbé jọmọ tó gbé òkò fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ọlọ́ọ̀bà wa ń bí ọ gbogbo omi tí wọ́n bá kùn sí táwọn tí atẹ́gùn ìjẹ́nire pẹ̀sínà ní wa já ma gbé ohun dáadáa já ma gbé jáde jáwọn ọmọ wọn máa ríwa pẹ̀lú ìdùnnú jọ máa ríwa pẹ̀lú ayọ̀ jáàánú máa rí wọn pẹ̀lú ìdùnnú má jẹ́ rí wọn pẹ̀lú ìbànújẹ́ gbogbo àwọn ọmọ ẹnùkọ̀ ọ̀fẹ́ wọn lọ́dọ̀gbà ṣàtúnṣe wọn gbogbo àwọn ọmọ ẹnùkọ̀ ọ̀fẹ́ wọn lọ́dọ̀gbà ṣàtúnṣe wọn àwọn tó yẹ pé wọ́n bẹ nítòsí bá ṣàtúnṣe wọn àwọn tó ní wọ́n jí ìbá ṣàtúnṣe wọn gbogbo àwọn aboyún inú ọlọ́dàgbà jí wọn bímọ rírọ̀ gbogbo àwọn tí ń retí àlọ́dọ̀ ọlọ́pàá lọ́dọ̀gbà àdáwọn lóhùn gbogbo àwọn arìnrìn àjò olódàkùnjú wọn sọ láyọ̀ gbogbo àwọn òkú àwọn mùsùlùmí bá àtàkó ìtì fún wọn àwọn tí bẹnu kẹbà àtàlékùn kẹ wọn àwọn tí bẹnu yàdá gba múyàkó lórí wọn wọn bá ní àdàlám náà tó dáná fún ìlú